integrated curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al Madina Center, Rapabede area of Dumashaw. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al Madina schools at gmail.com or call 0032 85 zero four six eight alimadina school pápá bẹ́ẹ̀dẹ̀ area Ògbómọ̀ṣọ́ inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين عمنا تنسين لذلك الجوفة مقابو شريعة نجيب وتاكنا لفيكو في الإسلامدون يجوكني بالإسرائيل فتنسة تسكسي إيش إجراء قلن لأتوكن شريعي يجوكي جيشي كان كنن فوضى كتابية alábìnrin gbọdọ ló kọ ní mọ̀nbẹ pẹ̀lú àìsèk bìtẹ́rọ ṣòwòfìdín ìgbàdébọ̀ rẹ bí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ìgbìmọ̀ sẹ́ńtà àpapọ̀ abẹ́rẹ́ nílò fún àṣẹ nínú yàrá ìgbọ̀nsẹ̀ abẹ́kùnrin àṣẹ ẹ̀ka àwọ̀sọ́lẹ̀ tó sáà. Ìjọ lọ́sàn-án wàtálà kan bá lékún ní nínú dáadáa nínú rere kó bá ṣe àlékún áfíà fún yín bàtà rìs àti ìtìkú ojú kan ti àtúnjọ̀tún pàtàkì yìí ní láì tààlà olùkárí ní kọ́lá tàgbàrà lójú kan ọ̀sán Islam àti sínú àmì Muhammad sallallahu alaihi wa sallam jazakumullahu kullu khair fid dunya wal akhirah ilé aláàbọ̀tún àwọn ọmọ gbàdáhùn wa fẹ́ ṣe sọ̀láàtì ẹnìkan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbọ́mọ̀ ẹnìkan náà wá tún lé jà nígbà pé èèyàn ń jà sí dáadáa láti ṣe àwọn méjèèjì ọ̀dà tẹ̀lé nǹkan tó dá mi dúró fún àwọn títí wọn fi parí ìgbọ́mọ̀ náà ìmáàmù sáà ṣe sọ̀lá ọ̀gá parí sọ̀lá ó wá sọ fún ẹgbẹ́ ìtọ̀ ní tí wọ́n ṣe kí wọ́n má tún ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan nínú àwọn méjì tó ṣe ìkọ́mọ̀ wá ṣe àfihàn rẹ̀ pé ní tí ọ̀pá tó wọn fi dákẹ́ fún ẹnì kejì ní pé nígbà tí ẹ̀mí ìsìnlẹ̀ ta ń sọ fún ọ̀sán àbí kan tó wọ inú mọ́ṣáláṣí láti ṣe sọ́lá wájú sí pé ẹ̀rù kù ló ti kò tí ì wà lára àwọn ọjà náà kò tí ì bá sábù kankan tó fi mọ́ òkú láti ẹ̀gbẹ́ inú ọ̀nà tó fi wájú tó ń gbà ń borí sókè ní ó fi wá lọ darapọ̀ wọn. wọ́n á sọ wípé ìnáwó ta sọ fún wípé ọmọ sì bẹ́ẹ̀ mọ̀. so wọ́n á bẹ̀rẹ̀ pé tẹ́lẹ̀ sọ́ba sọ̀ láti àwọn jẹ́ àbí kí ni àáyẹ tó mú bá sọ̀ láti àwọn níwájú òbí ẹ̀ láàkọ́ ìdílé ẹlẹ́ẹ̀kejì láàyè wípé wọ́n ní tí a bá kúrò ní tá bá fẹ́ kúrò ní ìjókòó tá a fẹ́ wá sí òkè padà tá a fẹ́ dìde dúró máa tẹ̀síwájú lórí sùn láti wà wípé ṣé a fi ọwọ́ wa àtẹ́lẹwọ́ méjèèjì lélẹ̀ ni àbí a ṣe ọwọ́ wa bí ẹni ṣe rúgúdú ìlélẹ̀ dìde ni àbí báwo ló ṣe ká máa ṣe ilé ọjọ́ ìbéèrè ẹlẹ́kẹta ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní pé àwọn lọ ṣe hajj báyìí àwọn sì jẹ́ nìkan tó já sí pé nínú bí aláwọ̀ ṣe dá àwọn kò sí irun kankan ní orí àwọn nírú àwọn èèyàn táwọn máa ń fẹ́ pè ní apárí pípé tó bá jẹ́ tó bá di pé àwọn ń tà wọn àwọn àwọn parí hajj àwọn báwo ni abẹ báwo ni ó ṣe gba orí àwọn kọjá pẹ̀lú pé wọ́n ní kí wọ́n máa mú irun kúrò àbí kí wọ́n máa fa ìrìn ẹ̀sìn ìdádúgbò àwọn ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرانت واسلوفي السنة موا ونانا بكتو برسولة أنسى إقامة فأقوى jùlọ فنقن تبيع tàbí àwọn jẹ̀máà tó ń ṣe sọ́lá. súnà kìí sẹ́yìn méjì mẹ́ta ìgbàláyé kò sí fáwọn èèyàn láti máa dùsè nítorí kí sọ láti ọmọ bá di rí ọmọ bá di ẹ̀fẹ̀ ọmọ bá di nítorí pé gbogbo nǹkan ló pèsè lára yàtọ̀ sí tùmọ̀ ọmọ sọ ẹ̀sìn di nǹkan awẹ́wà nígbà tí ẹnìkan bá ti dẹnu lé ìpa ọmọ ẹ lọ fẹ́ pàtẹ́ lómi náà tó máa bímọ lọ́wọ́ náà lọ fà ló fi jẹ́ pé yóò dà kéètò kan wà wípé ẹni tó pe sọ̀rẹ́ tó bá yẹ kùn ló ṣe pa ọ̀nà ló ti dáa jù tó ń ti pé kò burú lábẹ́ òfin ṣẹ́rí à ìpè kẹlòmí ò ṣe àgbọ̀dọ̀ wá lo àǹfààní yìí láti wá jẹ́ kó fi nǹkan eré ọ̀fẹ́ máa lọ gbà mẹ́nìkan lẹ́nu kò lè bá a fún un náà wá ní òun ò ní filẹ̀ fún un máa sọ ẹ̀sìn béèrè ẹni bá fẹ́ ṣeré kò ń kọ́lá pé mọ́ṣáláṣí kò ń kọ́lá pé níbi tá a ti fẹ́ ṣe sọ̀dá. ẹ máa wá fi tí ò jọra wọn ká máa fi wéra wọn àmì àìlákàsí nípa ẹ̀kọ́ ẹ̀sìn wọn ní kí ló dé tẹ̀ ń do ìkọ́ ọmọ mara yín lẹ́nu wọn sọ pé torí sọ abẹ́ kan ọwọ́ mọ́ṣáláṣí ọba nǹkan àtòrúkọ́ wọn á rúkú kó tó darapọ̀ mọ́ wọn sáfù ìgbà tí wọn á gbórí sókè. So iná àlọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ wá lọ bá wọn èwo lọ jọra wọn ní méjèèjì kò sí nǹkan kan tó jọra wọn ní méjèèjì ẹ̀kọ́ ẹ̀sìn kì í máa ṣàwàdà àwọn kókó tó máa kí olóòtú sáńlẹ̀kì wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ọ̀rá ìbọ̀ bí eré àti orin tó fẹ́ gbọ́ ohun tó yàn ti ní gbé ẹnu rẹ̀ lọ́wọ́ ni ọmọ bẹ́sùn jẹ́ ẹni pẹ̀lú àti ń ṣẹ́kọ̀ọ́ ọmọ kẹ́nìkejì ó dákẹ́ lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ béèrè tó béèrè nípa pé tó bá fẹ́ dìde láti ìjókòó àbí láti ìforíkanlẹ̀ lọ sí ìdúró nínú sọ́lá. ẹ á tẹ̀wọ́ wa sílẹ̀ dúró ni á tẹ̀wọ́ wa sílẹ̀ pẹrẹsẹ á bà bẹ́ẹ̀ dúró bàbá di ní kòókò láti bá bẹ́ẹ̀ dúró. àdéhùn wa ní pápá á di ní kòókò àwọn àdéhùn náà sì sọ páàdì ní kòkó èyíkéyìí tẹ́ bá ṣe ní méjèèjì kò burú lẹ́yìn ọ̀hún àti nǹkan tí ẹ̀kẹ́ bá ti tẹ́ wọn sí pé nìkan ní ṣe sọláàtù súnà nìkan ní ṣe sọláàtù gbéga rárá rárá rárá ọba àti ìka rẹ ó dín kùkù ọba má dín kùkù kò sí wàhálà ní gbogbo lẹ́yìn. bákan náà wọn lá parí làwọn àwọn fẹ́ lọ sí hajj àwọn sì ti máa ń pé tó bá pé hajj tọ́mẹ́ta wọn làwọn bá fẹ́ ṣe wọn bá ti kọ́kọ́ parí umrah àwọn fari tí wọ́n sì jẹ́ pé iṣẹ́ hajj àwọn gbé ihram rẹ̀ ní ọjọ́ kẹjọ yóò mú tàwíyá tó bá di lọ́jọ́ ọdún àtẹni tó ń ṣe tamattu àtẹni tó ń ṣe ifrad àtẹni tó ń ṣe qiran ìkíni kejì kẹta wọn wọ́n tún fari àwọn wá jẹ́ apárí kí làwọn fà apárí irú èwo lẹ́yìn nítorí pé apárí tí máa ń sábà ṣẹlẹ̀ ní pé àárín orí kò ní sírun bẹ̀ lọ sí agbọn àpàkọ́ ṣùgbọ́n àwọn ìpàkọ́ gangan àti agbọn àṣàlẹ̀ orí síbi tẹ́tí wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ni wọ́n máa sábà wà ń bẹ̀. ìmọ̀tọ́ bá yẹ pé apárí kárí lẹ́yìn ẹni tó parí kárí tètè torí rẹ̀ gbogbo ló ń gbogbo ọjọ́ ayé yóò máa dá pandara ni tó hmm. àfi bíi kòǹgìrì ẹni tó bá rí báwọn òun náà yóò fárí àmọ́ bí ó ti ṣe fárí ni wípé wọ́n gbé abẹ wọ́n gbé gba orí rẹ̀ láì jẹ́ wípé wọ́n fi bó lórí o hmm. wọ́n ra máa gbé gba orí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ kọ̀ọ̀kan lórí rẹ̀ wọ́n gbé gba láì jẹ́ pé wọ́n rí nǹkan kan fá nítorí kò sí oorun bẹ́ẹ̀ kò dí ni lọ́nà ká gbé adẹ́gba orí rẹ̀ pàápàá jùlọ irú abẹ eléyìí tá a máa fi fá ìwọ̀n àbíyà àti ìwọ̀n abẹ́ tí wọ́n ti ṣe wá tí èsì èèyàn léṣe o. torí òfin ṣẹlẹ́à náà ló sọ yìí pé àlùmọ̀yìsòrò la yasqutu bil ma'sur èyí tó bá rọrùn a ò gbọ́dọ̀ pàtì nítorí ètò ọ̀rọ̀ ọ̀hún kò rọrùn kárí irun fá lórí apárí kárí ṣùgbọ́n rọrùn kákan gbé abẹ kọjá lórí rẹ̀ torí ẹ̀ tábà ti ṣe lẹ́yìn iná ti ní ìdájọ́ kó ti fárí. zero eight zero eight five six seven seven seven six six tábà wá ń pe eléyìí náà ti tiẹ̀ tí ó wọlé sí àrídìgbé a lè zero eight zero eight five a lè zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six eléyìí òun ti tiẹ̀ táláwò kàn tó ṣe bí ẹni rìn lọ́dún ẹ̀ olùwà kọjá ká ṣe àwárí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ó ní a tún lè máa pè sí zero zero eight three two nine three eight nine six zero zero eight three two nine three eight nine six fáàrà wa ń bẹ nílẹ̀ òkèrè plus 234 8083293896 plus 234 8083293896 eléyìí náà ni àwọn nọ́mbà tí ẹni máa fi pè wọlé bákan náà jẹ́ kí máa sọ alẹ́ pípé ìdánilẹ́kọ̀ọ́ alábàárìkà tó máa wáyé ní gbogbo sábàdì àkọ́tọ́ bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n kan tá a máa fi ìhódà wọn àbúṣọ́ yóò tún wáyé ní ọ̀la pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ òun náà ni yóò ti wáyé lọ́la òde ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àwọn tí a bá ń gbọ́ ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláàṣíràn fún oníkálukú wa. ẹ lóko yín o. وعليكم السلام ورحمة الله وبركاته وغير يدين قيس السلام عليكم وعليكم السلام ورحمة الله وغير يدين قيس عن دولي Wàlúùgbọ́n sọ̀rọ̀ ìyá ó ti gbọ́dọ̀ já zero zero eight five six seven uh, zero zero eight three two nine three eight nine six or oh, two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ lórúkọ yín o. Hello. Wa aleykum salaam wa rahmatulah. Ó rọrùn ọdún pẹ̀lú. Ìbéèrè wọn pápá pa. Àti àwọn olùkọ́ afẹ́fẹ́ rẹ̀ pé ìmáàmù ìmáàmù kan bẹ tí máa ń wà sí wà sí fún wa ká tó kí sọlá tó sóòrù mm-hmm. ní mọ́tíláṣí àdúgbò wa ó wá ṣẹlẹ̀ pé rákà ẹlẹ́ẹ̀kẹrin ìbẹ̀ ló ti òkùnà tó kúrò ní rògbò ó wá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà kò tí ì lọ sí sójú ó bẹ̀rẹ̀ sí ṣe àdúrà nínú àwọn àdúrà yẹn làwọn béèrè pé pé á ó yẹ ká máa ṣe àmì àti pé tó yẹ ká tẹ́wọ́ àti pé tó bá dákọ̀ ànábìsẹ̀sẹ̀ ká dáhùn pé sọ́kàn mọ́ àríwá sọ́là kó yàdúrà alhamdulilayi ẹni tí ó síwájú nínú sọláàtì bọ́ọ̀rù táwọn adérọ́pẹ̀ ẹlẹ́kẹrin lẹ́yìn ọ̀pọ̀ ọwọ́ adìde àbíkátó orúkọ ọba bẹ̀rẹ̀ sí ní sàdúà àdúrà tí ń ṣe iná ní kọ́nọ́ọ̀tù ṣùgbọ́n kọ́nọ́ọ̀tù ń lọ pè fún kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ nínú ìjọ republic láti máa ṣe kọ́nọ́ọ̀tù orí ká kíyèsí ẹ̀sìn yín àwọn ń ṣe kìí ṣe pé èèyàn ń ṣe kárí mi ẹ̀fẹ́ kan ọ̀dà yín mọ̀ àbí káwọn èèyàn mọ̀ pé nǹkan kan ń bẹ eléyìí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀. lẹ́yìn náà tá a mọ̀ ní Niger òun náà ni pé fúk ti ìmáàmù Malik òun náà ni wọ́n ń tẹ̀lé kò sí nínú fúk ti ìmáàmù Malik bí kẹ́ ẹ máa ṣe kù nítorí níbòmí yàtọ̀ sásùbà torí àwọn èèyàn eléyìí tó jẹ́ pé kò sí nítòsí kí wọ́n rí i pé nǹkan àwọn fẹ́ ṣe wọn àwọn kókó ní ẹ̀rí tó múnádóko fún láàárín àwọn ẹni tí ò ti dárú ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àlàyé ìlanilọ́yẹ̀ gbọ́dọ̀ ti síwájú náà eléyìí tó dínà gbogbo orú ìbéèrè káyìn ṣẹ̀ṣẹ̀ ṣe nìsín. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yìí. نعم آمين اللهم آمين Ọdọ̀ tó kò tí a ń bọ̀ pé wọ́n ṣàkóso ẹni ìfẹ́ wọn wọ́n ṣàlàyé pẹ̀lú tó bá ń tún fún gbogbo ìjọba sífà tí wọ́n bá ti pọ̀ ọdún ó gbọ́dọ̀ yan ìṣàkà lórí ẹ̀ lórí ìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ kì àdéhùn ẹ̀jẹ̀ wọ́n tàn ọjà kẹ́yìn ọmọ àlú ó káwọn ṣèwà ṣàlàyé lórí ẹ̀ alhamdulilayi àkọ́kọ́ inú mi pé nàìjíríà yìí ti wá ti tọ́jọ́ mẹ́ta O ètò tí ó sì wà ní nàìjíríà ni pé gold ni wọ́n fi ń sọ̀rọ̀ zakatira àwọn kọ́mítì kan wà ní kaduna tó ń fi ń ṣiṣẹ́ ọjọ́ ti pẹ́ sẹ́ẹ̀rì pé lọ́dọọdún wọ́n máa ń fi hàn èlò ní sọ́ọ̀bù zakati jẹ́ so wọ́n sì má lórí gold ní bíkọ́sì ìjọba nàìjíríà náà gold ló fún báàlù owó rẹ̀ so silva tó bá tán fún báàlù ẹ̀ kò dí wa lọ́nà. àmọ́ ẹ̀wádìí nke táwọn máa ní pé gold wọn ti ń bá lọ ẹ̀ láti máa ń sọ ní ṣọ́ọ̀bù gold. owó tí mo ní kọ̀ ní ṣọ́ọ̀bù ọwọ́ ò ní mú mi náà hmm. wọn sì sọ pé kí n lọ jalè kún torí kó lè bá a pé nǹkan tí ń fi yọ ni wọ́n ní kọ́ yọ ṣùgbọ́n gold ní silver ní gold làwọn máa fi wọn máa fi bá lu owó ti Nàìjíríà ń òtí bíi cbn sókè náà fi ń gbádùn náírà yìí náà. ẹ̀lú orúkọ yìí o. ẹ̀rọ abdullahi lorúkọ mi láti àjẹmọ́lò. ìbéèrè mi. Aláwọ̀ ni pé ní ìṣọ̀dọ̀ wa ti báyìí, ó ní iṣẹ́ ìjọba kan, wọ́n wà ní ìṣáájú pé à ń gbà sáà lọ́wọ́ àwọn èèyàn. So, mo wá rí iṣẹ́ kan síbẹ̀ tó jẹ́ pé wọn ti ìjọba ní hàn wọn tètè tán àwọn máa máa lọ bá wọn láti mọ̀ pé àgbà àti kí wọ́n san owó yẹn fún ìjọba. Hmm. ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ wá ní pé ní àwọn tó wá ti ìjọba ní hàn tí wọ́n pẹ̀lú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ayé wọn kì í lo ṣẹ̀ríà ẹ̀sìn Islam níbẹ̀ sọ ẹ̀yin tó jẹ́ mùsùlùmí ẹ̀yin lẹ́yìn fẹ́ mọ̀ kí ni ìdájọ́ ẹ̀sìn Islam nípa afẹ́tẹ̀ rí sọ́tọ̀pẹ̀sì àbí ọ̀tọ̀pẹ̀sì lábẹ́ òfin ṣẹ̀ríà wọn kì í san owó orí wọn máa ń yọ zakati zakati tí wọn bá ti fẹ́ yọ òfin ṣẹ̀ríà sọ pé ìjọba ni ó gbà lọ́wọ́ wa ìjọba bá wà gbà lọ́wọ́ wa oní máa pín sí àwọn ọ̀nà oríṣi mẹ́jọ tó ló wà lákàlẹ̀ pé kí owó zakat lọ. nígbà táwọn oníjọba ẹ̀sìn Islam lọ́pọ̀lọpọ̀ ìlú táwọn mùsùlùmí wà láyé lónìí àwọn èèyàn ń dá zakat wọn yọ wọ́n ń gbé gba àwọn ọ̀nà tó ló wà lákàlẹ̀ pé kí wọ́n gbé gbà ó tilẹ̀ jẹ́ pé àwọn míì kò ṣeé gbé gbà bẹ̀ nígbà táwọn òfin owó zakat ẹ lè lò láti fi ra nǹkan jagun ẹ lè ẹ lè lò láti fi gbé àwọn ọmọ ogun kẹfì ró wọn lágbára ó ìwọ gẹ́gẹ́ bí èèyàn kan lásán nǹkan ogun wo lọ fẹ́ rà ọgẹ bí èèyàn kan lásán ọmọ ogun wo tí ń lọ sójú ogun wo lọ fẹ́ fi ró lágbára torí ẹ̀ ni ó ti jẹ́ pé tí bàbá bá jẹ́ pò ní máa ń gbowó zakat ni yóò ṣiṣẹ́ dáa bólúwa ti ṣe fẹ́ ju bí ti ṣe ń ṣiṣẹ́ lọ ní ìsìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ti ṣẹ̀ríyà wọn kì í gba owó orí owó zakati tán bá gbà wọn òun ni wọ́n fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ bùkátà lórí àwọn aláìní lórí àwọn ẹni tí ní tí wọ́n rí òtó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó sì lówó tó náà bá ń yọ zakati yẹn inú tí ẹ náà máa dùn wípé owó tó ń yọ ń lapa nǹkan tí wọ́n fi ń ṣe ń gbọ̀nsẹ̀ ó ń gbọ̀nyànù ó ń dín aláìní kù láwùjọ ó sì ń ṣe ìrànlọ́wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ètò ìgbésí ayé ọmọ èèyàn àti rírì tiwọn ló bí owó orí torí pé àwọn ẹni tí ò bá ti tẹ̀lé òfin ṣẹ̀ríyà àwọn náà ní nǹkan kan táwọn náà ń gbé kalẹ̀ fúnra wọn owó orí yẹn níbi tí wọn bá ti tẹ̀lé òfin ṣẹ̀ríyà ni. tọ́ kí ọwọ́ máa ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbowó orí wọn tó bá yẹ pé abẹ́ ìjọba ẹ̀sìn Islam la bá wà lọ́jà sí pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ tó dáa torí pé ìjọba ẹ̀sìn Islam gan kò ní gbà wọlé. Hmm kò sí ìjọba tó bá wá jẹ́ pé ìjọba tẹ̀ wà lábẹ́rẹ̀ pé bá ṣe ẹ̀sìn Islam ìjọba yẹn wá ní kí wọ́n máa gbowó orí owó orí tí wọ́n wá ń gbà wọn ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ní ìlú tó wà yẹn orí pé owó ìwọ̀n ẹ̀ gbà kún ọ jẹ hmm. wọn yìí gbà káwọn kan kún ọkọ jẹ wọn yìí sì gbà kówó yẹn kó pòórá kò sí nǹkan tó burú láti òfin ṣẹ̀ríà kọjá pé wọn lọ ń bá wọn gbarú owó yẹn eléyìí tó ti pé tán bá gbà wọn fi ń tòlù wọn àṣẹ tán bá gbà wọn fi ń sọ ètò ààbò tọmọ ìlú tó fi ní mẹ́hẹ̀ owó yẹn tán bá gba wọ́n fi ran ètò ẹ̀kọ́ lọ́wọ́ wọ́n fi ran ètò ìtọ́jú aláàárẹ̀ lọ́wọ́ so owó yẹn ẹnìkan ò kàn ní bébì rẹ̀ kó kó jẹ bíi tàwọn ìlú mi hmm. so tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kó sí nǹkan tó burú kó ṣiṣẹ́ ń bẹ̀ lẹ́yìn ìjọba oṣù tó. wọ́n ní wọ́n fi owó ìbáwí kan wọ́n fi kún àtẹ́lẹ̀ náà ń gan láti pilẹ̀ so kì í ṣe owó kan tó jẹ́ pé wọ́n ń béèrè nípa òfin ṣẹ̀ríà ni so àtúnwá la fẹ́ fowó ìbáwí kan fún gbogbo ẹ̀ ìpìlẹ̀ ń gan alára ọ̀nà mi àti wàá pé tó gùn lórí àmọ́ gbà tó pé ẹ̀yin níbi tẹ́ wà yẹn rí i pé owó yìí wọn máa gbà fúnra wọn kí wọn máa dajẹ kí wọn máa kó jẹ kí wọn máa lẹ́nu tó kówó jẹ kó jẹ́ pé ìgbà tí yẹn kó two point five billion pound sterling wọn ò tí ẹ lè pe nọ́mbà tó tó bá ní England wọn lè pe so kápó jí two million pound sterling hmm. so wọn á mú a lọ sí kóòtù wọn á ní ẹ lọ ẹ̀wọ̀n oṣù mẹ́fà ẹni tó bá ti dé o ti parí náà nù lówó ń bá di halal halal báwo. ìfẹ́ àkùnjọ ọ̀fẹ́rẹ̀ ń ṣe ẹ̀rọ ló kọ́ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Nàà lórí yín. Ọlọ́gbà ìṣúdọ̀bá fún àwọn ará ìṣòfò wa. Mm-hmm. wọ́n lè ṣàlàyé fún wa lórí pẹ̀lú ọ̀pọ̀ ọba tí ó wà lábẹ́ ìsáwọ́ àti amẹ́ríkà. so tí wọ́n ṣàlàyé wọ́n ti sọ wọ́n ti pẹ̀lú kò lè tó yẹ kí ọjà ká ní. but tí wọ́n lọ sí ní sáwọ́ wọ́n sọ bẹ́ẹ̀ so ní àkáǹtì wa èèyàn tó ti kan tó bá tó kó bá kan bá kan tó tó ká lè láìpẹ́ tó láti àwọn pẹ́ẹ́sì kan lórí tó. ìtura owó yẹn So pásítọ̀ ló ń sọ̀rọ̀ pé owó tí mo ti tí mo ti ń ṣiṣẹ́. So owó tó ń tẹ̀sí ń bẹ̀ mo ti tẹ̀ sọ̀rọ̀ sí Nàìjíríà. Òun lè àsùnwọ̀n owó yín láì jẹ́ pé wọ́n ń fìgbà kan dégbà kan pè yín pé bọ̀lẹ̀ tó ń rówó. iná ni ìbéèrè tí a bá ìbéèrè pàtàkì gbogbo mo fẹ́ jápa eh, ìlú òkèèrè lówó wà ẹmọ pé tẹ́yìn bá ń sọ fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọ́n mọ̀ rò pé bóyá ẹ̀fẹ́ kọ́ dáa fáwọn ìdáhùn náà lọ gbìyànjú tàwọn. tó ẹni tó sì ti wà lọ́ọ̀nì ìṣẹ̀wọ̀n ní sọ fún wa yìí alhamdulilayi gbogbo ẹ náà láti mọ̀ because uh, tí owó bá ti ń pọ̀ lákàntì rẹ nílùú òkèèrè so báńkì yẹn àsìkò tó ń kówó bẹ kò ní pọ̀ sẹ̀. so nígbà tó wọ́n bá kọ́dà wọ́n tún di ọ́ títí tó wọ́n yẹn ó fi pọ̀ tó bá ti wá pọ̀ wọ́n á sọ pé bolo tó ń rówó iṣẹ́ wo ló ń ṣe so ìjọba ṣe lófin pé kọ́dà kò ti pọ̀ wá ṣiṣẹ́ lu yìí kò yẹ kó kówó jọ tó yẹ báyìí torí rẹ̀ èyí tó lẹ́tọ̀ọ́ sínú rẹ̀ ní ju báyìí kí ló dé nítorí pé àwọn gba àjèjì láàyè kó wá ṣiṣẹ́ ń lo àwọn èyí ṣe nítorí pé kí àjèjì yẹn kó lè bá a rówó kó lè bá a sọ kó lè bá a kó ránṣẹ́ àbí kó máa kó lọ ọ̀lú rẹ̀ nígbà tí bá ń lọ. àwọn fi àyè iṣẹ́ yìí lẹ̀ fún ọ pé kó máa ṣe tòun ti pé kì í ṣe àwọn iṣẹ́ àpọ́nlé náà lọ títí ṣùgbọ́n kó lè bá a jẹ́ pé gbogbo owó tó o bá rí ń bẹ̀ ibi ìlò ti rí ibi ìlò ọ̀nà sí. Irú ẹ̀ mọ́ná tí lọ́dún kan ní orílẹ̀-èdè kan tó wà wà ńbẹ̀, wọ́n á ní gbogbo àwọn tí ń yọ̀lù gbé. Àwọn fẹ́ bá wọn tún ètò ìwé ìgbélú wọn tò pé wọ́n ó di pé wọ́n ń gbèlú lábẹ́ òfin. Sò ṣùgbọ́n àwọn fi ọlá sílẹ̀ fáwọn ẹni tó bá jẹ́ dúdú wípé àwọn ẹni tí wọ́n bá tún ìwé wọn ṣe jù yàtọ̀ sáwọn ẹni tó wá láti àwọn orílẹ̀-èdè míì kí ló dé wọn abẹ olórí ìlú yẹn léèrè wọn ní kí ló dé wọn nítorí pé àwọn dúdú wọn ń ronú dáadáa olùwà kó má jẹ mi pẹ̀lú rẹ ọbọ bẹ so wọn ní wọn ń ronú dáadáa wọn ní kẹ́mi ológun kí lẹ gbà lérò pẹ̀lú ilé wọn nítorí pé èèyàn dúdú tó bá rówó so ó lè jẹ pé jíjẹ jíjẹ jíjẹ ní ọba lọ pàápàá ẹran so gbogbo owó tí wọn bá rí ibi náà wọn nà sí àwọn ò lérò pé ká kówó lọ lù wá ṣùgbọ́n àwọn ọmọ tó wá láti ṣe àyàn bẹ́ẹ̀ náà la ṣe rí lójoojúmọ́ bẹ́ẹ̀ rí tó bá ti rówó báyìí ńlọ báńkì wọn hmm. yóò fi ránṣẹ́ sí lù wọn hmm. Hmm. yóò fi ránṣẹ́ sí lù wọn torí pé omi gbóná ìpẹ́lẹ̀ nù <laughs> áfíríkà ní máa jó omi gbóná ọ̀pẹ́lẹ̀ nù so eléyìí túmọ̀ sí pé owó tẹ ti fi ránṣẹ́ sí nàìjíríà ní ọjọ́ yíyọ zakatu rẹ̀ iná ní ọjọ́ yíyọ zakatu owó yín tó bá lọ́wọ́ yín Saudi so ṣùgbọ́n gbà tẹ̀ tó ti ń bá bísínẹ́sì lọ ní nàìjíríà ń bí so náírà yun náà lẹ́ẹ̀ máa wo só ti péye ní ṣọ́ọ̀bù ti náírà nàìjíríà ti wá ń bí àbí òtí ìpè kẹtó máa yọ zaka ṣùgbọ́n déètì kan náà ni lẹ́yìn ìjọba òṣìṣẹ́. Ah, zero zero eight five six seven seven seven six six ah, zero zero eight three two nine three eight nine six. 00832938996 nọ́mbà tí o lè jáde náà fún àtàwọn ọmọ nílé òkèèrè plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà nípa nàìjíríà gbọ́dọ̀ àwọn ọ̀bùsọ̀ tìlú Ògbómọ̀ṣọ́ yóò ọ̀la ọ̀la sátọ̀dé tí ṣe ọjọ́ karùn-ún gbèdéka ìdá fourteen forty six AH ṣíṣe kàlẹ́ndà tó fi máa ṣe lóde ọjọ́ kẹta oṣù karùn-ún twenty five àkàtàríyà ní alimọ̀dúnà center pátá abẹ́bẹ̀ nílùú ògùn náà ṣọ́ bákan náà ní ọjọ́ sunday tó bá tẹ̀lé tí ó máa ṣe lóde ọjọ́ kẹfà gbèdéka ìdá fourteen forty six AH ṣíṣe kàlẹ́ndà tó fi máa ṣe lóde ọjọ́ kẹrin oṣù karùn-ún twenty five àkàtàríyà ìdánilẹ́kọ̀ọ́ ayọ̀dọ̀ ní ìlú àbújá ní ìtìwáyé ní mock plaza ìdàtí area ten ìlú àbújá ní ìtìwáyé aṣíà dókítà sọ̀rọ̀ kò tí ní gbadébọ̀ ọ̀rọ̀ ojú tí wọ́n jẹ́ aláṣẹ àti bàtà ìmọ̀dúnmọ̀ fún ìgbà pápá lórí ìlú ìdúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ bí ibi ìgbà ẹlórúkọ yín o hello ìyá ó ti já zero zero eight five zero uh, zero zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six àti plus two three four eight zero eight three two nine three eight nine eight eléyìí náà ni àwọn nọ́mbà tí o jáde ẹlẹ́mọ̀ ti pè é lébèrè ìbéèrè kan sí ìkejì zero zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. وعليكم السلام ورحمة الله وبركاته وبن يدين بيت غير ìyá ìyá ẹ̀sìn ọ̀bí ẹ̀fẹ́ ti padà zero eight zero eight three two nine three eight nine six zero zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹlẹ́yìn ẹ̀yìn àwọn nọ́mbà àti olùjáde ọ̀rà ẹ̀jẹ̀ ṣe báyìí náà. Center of Excellence with Classic Education for Modern Achievers from also intelligence with imagination, the collection of creative knowledge that solidifies the goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi ilé bàbára ẹ̀kọ́ tó jọ sí akọ́nlélé àdìsí pápá abẹ́rẹ́ ògbómọ̀ṣọ́ gbàdá ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ìwé ìmọ̀ tí wọ́n ti ń kọ́ ni lẹ́fẹ̀ẹ́ náà sáwọn aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mọ̀ láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó Yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ìṣẹ́lá àwọn sì dẹ̀mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyún sórí ìgbàlélẹ́gbẹ̀ẹ́ bọ́dì náà sì bẹ̀rẹ̀ múrẹ́mú alimọ̀dínà school a ray of light easily reachable inexpensive pursuing irreversible transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive through climbing, come and discover the joy of learning within the sanctuary of Alimadina Center, Upper Bede area of Gumashaw. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. This is Alimadina Schools at gmail.com or call 0032 H5 0460 Alimadina School, Upper Bede area of Gumashaw, inspiring excellence zero zero zero zero zero zero eight three two nine three zero zero eight three two nine three eight nine six àti plus two zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjà ìdí uh, bákan náà nínú ìbéèrè mi wọ́n ní ẹ̀rọ kan ẹ ti ṣàlàyé fún wa rí àmọ́ àwọn gbàgbé uh, wọ́n ní tí èèyàn bá ṣe ìrìn àjò tó wá jẹ́ pé àǹfààní rẹ̀ ti fún ni láti ṣe sọ́lọ́tò ìtòrè àti ashley ní ojú ọ̀nà títí èèyàn fi dé ilé ó pé kí ìgbà tí èèyàn délé sí àṣẹ sọ́lọ́tò mọ́gbìn ó ti tó ó bẹ̀rẹ̀ dàbò ṣé èèyàn ó ṣe kọ́sùn ní sọ́lọ́tò ìtòrè àti ashley lẹ́yìn tí èèyàn ti délé ibi tí èèyàn lọ gbọ̀ngàn tó jẹ́ lóyìn àná àbí èèyàn ó ṣe ní àṣetó ní rákà mẹ́rin mẹ́rin. ó pọn ìgbà tó bá rí pé àkókò Maghrib ó ti tó kó tó rí pé délé ẹ ṣe sọ̀látù bọ́hùr àti sọ̀látù làásùr gẹ́gẹ́ bí onírìnàjò ti ṣe ṣe nírọ́kà méjì méjì. zero zero eight five six seven seven seven two six four two three four eight zero eight three two nine three eight nine six zero zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjẹ́ ìta iná ti tẹ̀yẹ́lé lórí ìjọ́lẹ̀ kan sí kejì bákan náà tí ó bá wá rí bẹ́ẹ̀ tí ó bá tó ń ṣe tìtọ̀tìtọ̀ ní ojú òpó ẹ ká lọ zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine ká máa fi pè wọlé zero eight zero six one nine nine eight four five nine. Ẹ lórúkọ ní o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè yìí. Ọwọ́ àti kíni sí? Ṣé máa fẹ́ rántí ẹ̀yìn ká tó ti jẹ́ láìsí àrí? Ọ̀pẹ́ Ṣé tara ti ní àdúgbẹ̀lò yìí ilẹ̀ bí ara jù? Ẹ̀rọ náà pa fún ẹwà kọ IRC sí orí Pétọ́sì ní Facebook àbí ní social media. Ẹ̀rọ tó dájú náà ni pé àwọn nǹkan tó ṣàǹfààní tó wúlò iná lèèyàn máa ń fìgbésí ayé rẹ̀ ṣe. Nítorí pé òtí ìkú ni wọ́n kọ RIP, the in private in peace ọkọ sí ọjọ́ ara rẹ̀ tí wọ́n bá kúnjọ ta ló sọ pọ́pọ́ torí pé kùmọ̀ rẹ̀ náà ni pé ọ̀sọ̀ fáyé kó digbó ṣe àdúrà ni ẹ máa fi rántí mi hmm. ṣe bí àpèmọ́ra là á pè tèmi dire hmm. ẹ sì mọ̀ pé Yorùbá nínú àṣà àti ṣe wọn nínú tí wọ́n bẹ̀rù jù ní kú ṣé máa ń sọ̀rọ̀ púpà kò sígbà téèyàn ò lè pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sà. ìwọ wá jẹ́ pé láì ṣe pé ètò yorùbá ìwọ wá lọ kọ́ sí orí social media ògbéra rẹ̀ bẹ̀ pé RIP yàrá pé aráyé o ń ti lọ. bákan náà gbà mí ẹ rí i pé àwọn èèyàn kan wà tó ṣe pé bóyá àwọn celebrity èèyàn tó kù wọ́n bá gbé orí àkótìkù wọ́n fẹ́ ti dá awuyewuye kanlẹ̀ láàárọ̀ yìí aláàárọ̀ yìí tí mo wo ẹ̀rọ ọwọ́ mi mo rí tí wọ́n kọ síbẹ̀ pé nìkan kù bá. tẹ́sí jẹ́ pé ìwádìí fi hàn pé kò tíì kú kí náà fẹ́ fi gbogbo ranu ìrégbè e? kí náà fẹ́ fi gbà. torí pé gbogbo nǹkan tí wọ́n ṣe yìí náà ní bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò fún ẹ má lò fún rẹ̀gbẹ́ ẹ má lò fún ranu ẹ má lò fún tí ó tọ́ka sí pé aláìníkànṣe ni ọ ẹni tí ń fásikò ṣòfò fásikò ráre nìwọ yìí so o tún wá dórí ara rẹ wọn kọ RIP hmm. ó lè ṣẹlẹ̀ pé o kúnjọ o o sì máa pé nínú àṣà rẹ náà ní Yorùbá lẹ́bù hmm. aburú èsì wọn kí wọ́n gbà pé Olúwa ló mú wa o hmm. à ń pè ní ìsìta ń pa ọ́ wọ́n para rẹ̀ wọ́n para rẹ̀ ó ti ṣẹlẹ̀ fún àwọn sáyẹ́ntìsì kan náà lágbọ̀n abìkan láyé náà lọ gbẹ́ sáré kalẹ̀ tó ń fẹ́ mọ báwo ni àwọn òkú tiẹ̀ sí máa ń ríra wọn sí nínú sàárè òun ti gbà pé òkú bóun ló fẹ́ ríra rẹ̀ ní ti pẹ̀lú pé òun ò sí láyé mọ́ òun wá jẹ́ alààyè wọ́n lọ sùn sínú sàárè tó bá ti di lálálẹ́ yóò lọ sùn bẹ́ẹ̀ bóyá wàá ti gbẹ̀mí ẹ̀mí tó náà ló rò síra rẹ̀ ní tó sì fẹ́ náà lórí ajá bó ti dé kálukú bá ń fẹ́ ní mọ́ tọrọ. ìṣègùn ẹ̀fọ́ yàtọ̀ ìṣẹ̀lẹ̀ orúkọ yín o. Alaikum salam wa rahmatullahi. Ọkàn yọjú lóyìn. Náà? Láti mọ̀lẹ̀ pé ẹ parí tó yìí, ah, èyí ìhógbọ̀ kò lè dúró lórí fóònù. 080567776 or 234-083293896, uh, 08061998459. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi. Wàhálẹ́gùn Sọlámù Ìlọ́gbọ̀n yẹ dín pé. Láti ìta àkókò tọ̀ ẹ parí lè ní dára ìbéèrè ní. Ẹlẹ́yìn ń gbà tẹ́yìn náà bá dé bẹ̀rẹ̀ mọ̀. Ẹlẹ́rú kọ ní o. Eh, zero zero six one nine nine eight four five nine zero zero six one nine nine eight four five nine nọ́mbà tí ọjà gèrègèrè lọ́wọ́ yìí náà hello ní o hello ìyàwó tó ti já zero eight zero six one nine nine eight four five nine hello kò ní o zero eight zero six one nine nine eight four five nine hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Àgbọ́yìn àgbọ́yìn ẹni ṣùgbọ́n náà, ó pọ̀ ní. Àdìgbẹ́ wọ́n ní tí aláwọ̀ àìsàn ìjọ fún yẹn, ṣé èyí ó lọ sí ìforíkànlẹ̀ tàbí ní ìforíkànlẹ̀ yìí yẹn ṣe àdéhùn ọkọ̀ láàrin yẹn kankan náà. Hmm, ẹ̀jẹ̀ kó oore yẹn kó jẹ́ oore lóòótọ́ torí tó bá gbé aburú lẹ́yìn pẹ̀lú oore ẹ̀mí forí kanlẹ̀ o hmm. torí nìsín wọ́n fún yín ní dílásìpù pẹ́yìn lẹ́ẹ̀mọ́ gbọ́ tí wọ́n ah. so ẹ wá ń forí kanlẹ̀ pé mo ti ń jà fún kínní láti di ọdún kan bọ́ sí i oore wo lọ́wọ́ àánú eléyìí kò sóore nu eléyìí ẹ̀jẹ̀ ọjà sóore lódodo gbàtẹ́ wá gbọ́ ta ìgbọ́ bẹ́ẹ̀ ti ń gbọ́ lẹ́sẹ̀ Allahu Akbar ẹ̀ mórí lọ́lẹ̀. tó bá ti wá múrí lọlẹ̀ kò sí nǹkan tuntun tó ní kí awíjú ń tẹ́lẹ̀ máa wú tẹ́ bá forí kanlẹ̀ náà lọ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ẹsẹ̀ tún gbórí sókè pé Allahu akbar lọ́ba tán kò sí sálámà lẹ́yìn. ẹ̀lọ́ kan yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Láti náà ní bẹ̀rẹ̀ yìí. ẹ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ mo ní ìjọba bẹ̀rù alákọ̀ọ́kọ́ tí a bá ní àgùntàn àti ìmọ̀rẹ́ hmm. ìmọ̀ rẹ̀ tó ń lọ ní tẹ́tẹ̀ àgbẹ̀ àwọn tó ń lọ ní bẹ́ẹ̀ òkè àti pàṣẹ èdè papọ̀ ó ti ọkọ̀ ṣe láti yọ gàgà tọ́wọ́tọ́ mi yọ gàgà ǹjẹ́ akọ ewúrẹ́ láàjọ ni àti àtúntọ̀ àti pé kí akọni àti àbọ̀ bí àwọn akọni ìlú akọ ẹ̀rẹ̀ lẹ́yìn àti àtúwà sí ẹ̀kọ́ ara rẹ̀. ẹlẹ́kẹta ó náà ní pípẹ́ àwọn wọ́n ní wọ́n ní wọ́n bá ti jẹ̀ sí àwọn ó fi pa sí rẹ̀. tí ọba jẹ ẹ̀sìn bẹ́ẹ̀ lè gba ara ẹgbẹ́ ta ni wọ́n fi ọba àtàkọ́ àwọn èèyàn tó jẹ́ àwọn òṣèlú lórí lọ́wọ́ àti pẹ̀lú àwọn ọ̀rẹ́ alhamdulilayi ẹnití wàá ní ewúrẹ́ tó sì tún ní àgùtàn tó ń sìn wọn kí wọn lè bá a pọ̀ kì í ṣe pé ó ń sìn wọn kí wọn lè dàgbà débi kan kó gbé wọn ta. tó ṣùgbọ́n ó ń sùn wọn kún lè dàgbà kún lè pọ̀ ọwọ́ àhùtí wa ní kó ní ewúrẹ́ ogún àgùntàn ogún a mọ̀ pé yọ zakati àgùntàn pé ogójì ní tó kéré jù pé ewúrẹ́ papọ̀ bẹ́ẹ̀ ni ka gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹ̀rọ àtúntò kan ní ìṣòro ẹ̀rọ gbogbo àgùntàn náà ni hmm. gbogbo wọ́n á ní pé àgbò làwọn yọ ni àbágùtà tóòrù kọ ni àbí ewúrẹ́ èyí sì tó wọ́n jù nínú àwọn ẹran yẹn lẹ́fà yọ ní zakat tètè bá ti yọ ṣẹ́ abo òtítọ́ tètè bá ti yọ abo òtítọ́ bàbá àti abo ewúrẹ́ lẹ yọ bàbá àti abo tàbùtà òtítọ́ ẹ̀yọ̀kan nínú ogójì ẹ̀ wá ní yẹ́yẹ́ ẹ̀yọ̀kan yẹn tí gbogbo yóò fi pé ọgọ́fà. so ẹwọ wo àánú olúwa ti tó ọgọ́fà one hundred and twenty ẹ̀yọ̀ kan lọ́mọ̀ọ́yọ̀ tó one twenty one ìyá náà méjì ọ̀wá yọ méjì tó hmm. two hundred tó bá ti pé two oh one ló di mẹ́ta hmm. tó ń torí ẹ̀yin ahun ẹ̀yin lówó yọ zakat hmm. ẹ̀yin tẹ́ ń sin àgùntàn tó pọ̀ lọ́wọ́ yín dáadáa kì í ṣe pé ń sìn wọn kẹ́ ẹ lè máa fà á tà ṣé bá ti wá rí i pé àgùntàn ti àtàkùn wọn kó mẹ́wàá ń bẹ̀ zakatu báwo ẹ̀yin náà wọ́n ń bá wì tí wọ́n bá kọ̀ tó yọ tẹ́ni bá kọ̀ tí ń bá yọ títọ̀ ń bá kọ̀ tí ọba yọ àjẹpẹ́ gbogbo wa la yarí mọ́fin Allahu lọ́wọ́ àrètí yà torí de eléyìí báyìí ẹ̀yọ zakatu dúkìá yìí eléyìí tí ò túmọ̀ sí pé ọwọ́ á fi àwọn àgùntàn tiẹ̀ sílẹ̀ báwọn láéláé òun ní tí wọn náà bá bùkátà láti tàkánú rẹ̀ kó fi rówó níta àmọ́ kì í sùn ní kókó tí wọ́n fojúsùn tó ń fi sìn wọn kókó tó fojúsùn tó ń fi sìn wọn ni pé ọ̀n fẹ́ kí wọ́n dàgbà kí wọ́n máa pọ̀ gẹ́gẹ́ bí fúlàní gan-an ti ṣe máa ṣe pẹ̀lú màálù mm-hmm. ẹni pé fúlàní ètò ní ìjẹran lè tí ọba láhùn nu wọn so ẹ rí i pé àwọn náà lára àwọn màálù wọn ètò aláìfàtà nínú wọn àmọ́ kì í ṣe pé wọ́n ní wọn kún lè máa tà wọ́n yìí so ṣùgbọ́n wọ́n ní wọn fún olè máa pọ̀ ni iná ló fà ní ònà wọn fi máa pọ̀ tí màá lù bá kú. ṣẹlẹ̀ yìí jẹ́ oṣù jẹ́ ẹ wọ́n ní tẹ́tẹ̀ yìí gan alára fúnra yín bá ṣàdúrà kẹ́ lè ṣe àmì bẹ́ẹ̀ ni torí pé àmì gan àdúrà ni hmm. torí bẹ́ẹ̀ ti ṣe ṣàdúrà yẹn sọ pé yà rọ́bì gba àdúrà mi tí mo ṣe hmm. torí ẹ̀ kẹ́ ẹ ṣe àmì kò sí tó burú mẹ́ wọ́n ní àwọn báǹkì ṣé ẹ̀yin lè jẹ́ ẹni tí wọ́n mọ̀ gba ATM káàdì wọn ta àtọ́wá jẹ́ pé gbogbo transaction kò sí rìbá ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ hmm. àmọ́ tó bá pé rìbá wà ń bẹ̀ ẹ̀yin náà ti dẹni tó kópa nínú pẹ́ǹsì ṣe rìbá nù. ẹ̀ẹ́dùn ṣe lábẹ́ ìbéèrè láàpọ̀ tí wọ́n béèrè ìjọba àdáhùn báyìí ẹni tó ń sin àwọn àgùntàn yìí fún ọ̀sìn tó wá jẹ́ pé wọn ò ní lọ́ọ́ jẹ koríko níta àwọn onímọ̀ ńlá ń jẹ bọ́ wọn báwo ló mọ̀ yọ zakat. ẹlẹ́yìn yọtọ̀ ẹni tó bá pọ̀ níbà ń ń jẹ bọ́ wọn kò ní yọ zakat lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. Jazakumullah khairan Sheikh. 08061998459 08061998459 kàlọ́ńdàgbé ìdánilẹ́kọ̀ọ́ alábàárẹ́kà mọ̀gbúdà wọn bùṣọ tí lógúnmọ̀ṣẹ́ tó wáyé ní ọ̀la sátọ̀dẹ̀ ìpínlẹ̀ láyé tààlà láàbọ̀ ẹ̀wà àárọ̀ gẹ́gẹ́ ní àlùmọ̀ ìpínlẹ̀ sẹ́ńtà pátá bẹ̀rẹ̀ nílùú ìlú ẹ̀ṣọ́ bákan náà bùdà wọn bùṣọ tó wáyé ní ìlú àbújá ní ọjọ́ sunday ọ̀túnla tó máa jẹ́ sí ọjọ́ kẹrin oṣù karùn-ún twenty twenty five àkàtà

Ẹgbẹ́ ọkọ̀ òwe ṣe àṣẹ tí kò ní Alhamdulillah, obìnrin tó ṣe kọ́là aláwòbí náà ti lọ́wọ́ sí àbùkátà ah, kò bìrọ lọ́wọ́ sí ìwọ àti ìyàwó rẹ ńlẹjọ lọ́rọ̀ tí wọn bá ti gbà ó ti parí nànú obìnrin tó wá sọkọlẹ tó lóyún sínú rígbà rẹ ó parí níjọ́ tó bá ti bímọ o sì gbọ́dọ̀ súnmọ́ tí ìbímọ tó rọ ń sí kíkọ ọlẹ ọjọ́ hmm. bó sì jọ. ìlẹ́kùn lọ́kẹ́ ṣe àtúnṣe